èyí làwọn ohun tó ṣẹlẹ̀ lásìkò tí ẹjọ́ tí Àtíkù àti Òbí pe Tinubu ń lọ lọ́wọ́ àfi bí ọfọ Yorùbá kan tó sọ pé àsùnfọ́nfọ́n ní tìfọ́n lọ̀rọ̀ dà ní kóòtù tí wọ́n ti gbọ́ ẹjọ́ àwọn ẹ̀sùn màgòmágó tó súyọ lásìkò ìbò ààrẹ tó wáyé nínú oṣù kejì ọdún yìí nílùú Àbújá níṣẹ́ ló dàbí pé wọ́n fẹ́ atẹ́gùn sínú kóòtù náà tó mú kí ọ̀pọ̀ àwọn tó wà nínú gbọ̀ngàn ìdájọ́ náà máa sùn ṣáá ni alága ẹgbẹ́ òṣèlú APC tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ Alhaji Abdullahi Ganduje làwọn èèyàn kọ́kọ́ ṣàkíyèsí pé ó mú oorun léra níbi ìgbẹ́jọ́ ọ̀hún bàbá náà ti sùn lọ tó sì ti ń sọ ìpàkọ́nù ẹ̀ẹ̀kan náà ló lajú lójijì ló bá bu ẹ̀rín jẹ tó sì ṣe bíi pé ó gbọ́ ohun tí adájọ́ ń sọ lọ bẹ́ẹ̀ ọ̀nà bàbá tí wọ́n tún máa ń pè ní gàǹdọ́là yìí ti jìn ó kàn fakọ sí ni ọ̀rọ̀ kò fi bẹ́ẹ̀ yàtọ̀ fún olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò tó tún ti fìgbà kan jẹ́ alága àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù EFCC bí oorun ṣe mú ọkùnrin náà lọ tó jọ pé ó ń sọ pé èèwọ̀ èèwọ̀ ni kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe ọmọdé nìkan ni oorun ń gba tọwọ́ ẹ̀ lásìkò ìjókòó àwọn tìrìbùnà náà ó gba tọwọ́ àwọn àgbààgbà pàápàá nítorí Nuhu Ribadu kò lè mú kinní náà mọ́ramọ́ láàárín kan níṣẹ́ ló ń sùn tó ń sorí tí yóò sì tún sáré lajú padà tí atẹ́gùn bá ti tún fẹ́ sí i níṣe ni àwọn agbẹjọ́rò sorí kọ́ lọ ní kóòtù tí gbogbo wọn sì káàńkò oorun sísùn lásìkò ìgbẹ́jọ́ ọ̀hún bóyá ó ti sú wọn ni o bóyá ẹjọ́ tí adájọ́ ń rò ni kò bá wọn nílé ni o bóyá atẹ́gùn àlàáfíà ló sì ń fẹ́ sí wọn ní yàrá ìgbẹ́jọ́ náà ni níṣe ni ọ̀pọ̀lọpọ̀ wọn sorí kọ́ lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ àwọn tí oorun náà ká lára ti ẹ̀kúkú dorí kodò nígbà tó yá wọ́n sì kúkú mú oorun náà léraléra gidi ọ̀rọ̀ yìí kò yọ àwọn akọ̀ròyìn sílẹ̀ o ó jọ pé ó ti rí alàgbà Gbẹ́ngà Arúlébà ti iléeṣẹ́ tẹlifíṣàn AIT níṣe ni ọkùnrin náà sùn lọ fọnfọn ní yàrá ìgbẹ́jọ́ àfìgbà tó sì kó oorun náà ran akọ̀ròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Channels tó wà níbẹ̀ Ṣeun Ọ̀kínbalóyè níṣe ni wọ́n jọ fọ̀rọ̀ náà ṣe àǹkó òbí aṣọ oníṣúgà wọ́n mú oorun léra ní tiwọn ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò fi bẹ́ẹ̀ kan àwọn ayàwòrán ní tiwọn nítorí ká ní àwọn pàápàá sùn ni kò sẹ́ni tó máa rí àwòrán àwọn èèyàn tó mú oorun léra ní gbọ̀ngàn ìgbẹ́jọ́ ọ̀hún yà ọpẹ́lọpẹ́ àwọn ayàwòrán o àwọn ayàwòrán yìí tí kò sùn rárá tó jẹ́ kí gbogbo ayé mọ ohun tó ń lọ.